àwọn aránṣẹ́ yìí wọ́n jẹ́ iṣẹ́ ọlọ́run ọba alájẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn tí ọlọ́run ẹlẹ́dàá wa rán wọn sí kìí ṣe gbogbo wọn náà lọ tẹ́wọ́ gbà wọn ṣe gbogbo wọn iná ni wọ́n fi ojú re ni wọ́n fi wò nínú àwọn ọlọ́run ẹni tó ṣe kó lọ́dún gbọ́ọ́rọ́ láàrin àwọn èèyàn rẹ̀ tó fi ń pè O dín àádọ́ta ọ̀nàlà nàbí wa Nuh alayhi salam ìlólò tó fi ń pépè lọ sí di ẹsẹ̀ lọ ṣùgbọ́n ọ gbọ́ kún ọ gbà àìgbàgbọ́ òun náà ní nǹkan nínú àwọn ànábì ọlọ́run yìí àwọn ẹni tó ṣe pé àwọn èèyàn wọn ti ẹ̀pa wọn yẹ́wọ́n ti ṣẹlẹ̀ sí ànábì Zakariya àti ọmọ rẹ̀ ànábì Yahya aleyhi masalam ọ̀nbẹ nínú àwọn ànábì ọlọ́run yìí ẹni tí àwọn èèyàn wọn tí wọ́n fi ìyà burúkú tí wọ́n fi jẹ wọn wọ́n lé wọn kúrò nínú ìlú wọn wọ́n tún di ẹni tó ṣe pé níbi tí àwọn oníṣẹ́ ń sá lọ wọ́n tún fi wọn sílẹ̀ wọ́n tún lépa wọn pẹ̀lú aburú wọ́n wá ọ̀nà láti tún wá bí wọ́n ti ṣe rí wọn lé kúrò níbi tí wọ́n sá wọn yún irú ètò ṣẹlẹ̀ sanaba Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní ìgbà tí àwọn èèyàn rẹ̀ tó fúnlẹ̀ ma tó fi di pé wọ́n lé kúrò ní Mẹ́kà ọ̀sálọ̀ ọ̀sálọ̀ sílùú Madina wọ́n tún wá gbogbo ọ̀nà táwọn tún fi lé kúrò ní ìlú Madina kó padà wá dání tó ti pé kò lè sá sọ́tún kò sì lè sásòsì àfi àwọn ọ̀tọ̀ ọlọ́run bí wọ́n bá ṣe ṣe ṣùgbọ́n àwọn ọbẹ̀ ẹlẹ́dàá wa kò fún wọn ṣe. gbogbo àwọn ànábì wọ̀nyí kí ló dé tí àwọn èèyàn yìí tí wọ́n fi jọ́ka fún wọn tí wọ́n fi ń lépa wọn láì dá tí wọ́n fi fẹ́rí mi wọn látàn òun náà ní pípẹ́ tí wọ́n ń pè wọn lọ́sídìí ká sin ọba lónìí kan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú ọlọ́run ọba nínú ìjọsìn òdodo tí wọ́n bá wọn sọ nípa pọ́ńpọ́gì à ń bọ́ ọ̀pẹ̀ à ń tẹ̀rẹ̀ ẹni jẹ à sì ń wọ àwọn èèyàn àdánù kò sí nínú ọ̀nà tá a lè gbà tá a fi lè sóríire ẹnìkan tó bá fẹ́ sóríire ó ní láti òdodo ó sì ní láti tẹ̀lé ìlànà eléyìí ọlọ́run bá tó gbé kalẹ̀ fáwọn èèyàn pé kí wọ́n máa tẹ̀lé lópin ìgbà tó wọn máa wò ike pé orí ọ̀nà làwọn wà àti gbogbo ń tọ́ba ti takò ń táwọn ń ṣe yìí òun náà ní ìṣìnà eléyìí máa jẹ́ kó le ọmọ sọdí ń tó ṣòro jọjọ fún èèyàn láti pa tí wọ́n ń ṣe tì wù bí ti ókéré ma láti máa wù ẹni tí máa ń pè lọ sí di dáadáa ra ikú káwọn máa wọ́ ra káwọn ọmọ wọ́ ọ̀nà láti fa burú sí ìmọ̀ tẹ́wọ́n káwọn ọjọ́ ni tó ṣe pé àwọn di òkúta àdìgbòlù ụlọ ìlọsíwájú ẹ̀. eléyìí wọn náà ní nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé ayé ọmọ èèyàn <coughs> títí tó fi dé ọjọ́ òní tá a wà nínú rẹ̀ alimami ahmed rahimahullahu ta'ala sọ nínú àkọsíwájú irú ìyànjú kí àwọn olùmọ̀ nípa tọ́lọ̀ tí wọ́n ń gbà lórí àti fàwọn èèyàn mọ́nà kì í sì ìyànjú tó kéré rárá irú akitiyan eléyìí tó ṣe pé wọ́n ń ṣe kò sí fọwọ́rọ́ sẹ́yìn ṣùgbọ́n pẹ̀lú wàhálà àti ìpájú eléyìí táwọn ẹni ọlọ́wọ́n bá ń ṣe àwọn olùmọ̀ nípa ẹ̀sìn lórí àwọn èèyàn pé lè bá a mọ̀nà aburú àìda eléyìí táwọn èèyàn fi máa pàdé wọn lórí dáadáa táwọn ń ṣe yìí ó pọ̀ kọ̀lẹ́gbẹ́ àyàfi kọjá gbé ẹni tí wọ́n ń ṣerú rẹ̀ sí ó ní sùúrù ó sàmúmára ọ̀fọ̀ ọwọ́nu kọ́mẹ́sẹ̀ bínú rárá kó fi kọ́sì àwọn ànábì ọlọ́run ànábì wa Nuh alayhi salam ní ìgbà tí ọlọ́run ọba wa sí àwọn èèyàn wa fún aróyìn nínú قل ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم ọlọ́run ni ó dájú fati ọlọ́nùhùn aleyhi sẹlẹ̀m sáwọn èèyàn rẹ̀ gbàtó dọ́dọ̀ àwọn ó lẹ́yìn èèyàn mi ẹ máa ti ọlọ́run ọba lónìí kan ṣoṣo torí pé ẹ lọ́lúwa mi tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allahu Rabbul Alamin dájúdájú ẹ̀rù ń bà mí fún yín o ìyà ọlọ́ọ̀ ní ìyà tó tóbi ìyà ọjọ́ ńlá báyìí lànàbì Nuhu alayhi salam ńlọ jíṣẹ́ fún wa. ẹ gbọ́ ohun táwọn abẹnuga nínú àwọn èèyàn rẹ̀ bá fi dá lóhùn qalal mala'u min qawmihi inna lanaraka fi dalalin mubin. àwọn abẹnuga yìí. wọ́n ní wa nù ẹ̀ inú ànú eléyìí tó hàn lọ wà tí wọn náà lọ́ọ́ máa sọ fún wa káàtì náà lọ nìkan mẹ́sì fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ní tó ṣe pé o ti sìn náà yìí sọ fún ẹni tó kù tó jù lákòókò nínú tí tó hàn gbangba. sẹ́mi àgbẹ̀ tí wọ́n bá sọ ọ̀rọ̀ yẹn fún yàn ìwọ tó ń pè yàn lọ sí di dáadáa ìwọ tó ń sọ pé káwọn èèyàn kan gbẹ́sìn yìí wọ́n á lẹ́ni tó sì nàní wọn náà ò ríran kí ló rò pọ̀ ń sọ náà rí ìwọ tó rí rẹ ti dàrú dànù nítorí dájú ni pé láyé ìsìn sọ́mọ́ sọ ọ̀rọ̀ rẹ fún ọ ẹni tí ọmọ ọlọ́mọ àtayọ́ ọ̀dọ́ ọmọ ipò ọmọ àtaniọ́ ẹni tí ọmọ lẹ́yìn rádaràda ọ̀dọ́ ọmọ nígbà tẹ́ bá wá da gbogbo ẹrú tẹ́ ń sọkù ọ̀rọ̀ lura yín tó di pé ẹtú dìkú kù síra yín tálá tọlọkọ tálá dàmádà tálá àké máa ké tẹ́ máa wá ńlájà rò lẹ́jọ́ ni pé èmi mọ wà nù sínà láwọn kìíní rádaràda àwọn olórí búyì à ń gbòòrò mẹ́ta wọn ọkú ó ní ojú wọn lọ àkìtà nǹkan ti tó tó ń tọrọ sí torí pé wọ́n máa bínú òní lámùmára òní ní àfaradà ṣùgbọ́n pa ọ̀rọ̀ bẹ́ẹ̀ sànàbí Nuhu alayhi salam ẹ̀wọ̀n tànàbí ọlọ́run yìí ṣe ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún gbogbo ẹni tí bá ń pèpè lọ síbi ẹ̀sìn ọlọ́run báwo ló ṣe máa sàmúmára báwo ló ṣe máa sàfaradà ọ̀rọ̀ burúkú ليس بي ضلالة ولكني رسول من رب العالمين ولا يامي ìṣìnàkùn sínú ọ̀rọ̀ tèmi o ìṣìnàkùn sínú ọ̀rọ̀ tèmi ṣùgbọ́n ìránṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ olúwa gbogbo ẹ̀dá ẹ̀wọ̀n bá nàbí inú àṣìdá ọkọ̀rọ̀ ayé ẹni níta pé ntèmi ẹsẹ̀ tèmi kò ní amara lu rárá rara o níbo làwọn wà ṣé àwọn àwa dáadáa yìí elékèsè yìí pé àwọn ẹni rí àwọn ànábì ọlọ àwọn hù nígbà táwọn èèyàn wọn tí wọn ìwà àgọ tí wọn hù sí wọn ẹwà Hud aleyhi salam ọlọ́wọ́ bá rán sí àwọn àádáwa ní ìgbà tí Hud aleyhi àwọn ó ń fún wa nírò nípa abóun náà ṣe ṣe ọlọ́ni wa ilẹ̀ àádín ọkọ̀ hóòdà àti ran hóòd aleyhi salam sáwọn ará ya rẹ̀ àwọn adáwa ní ìgbà tọ́jọ́dọ̀ wọn ọ̀rẹ́ ẹ̀kọ́ mi àbúrò lọ́wọ́ malikum min ilahin ghayru ọlọ́yin yàmi ẹ máa ṣe Allahu rabbul alamin lónìí kan torí kékeré ni ẹ lọ́lúwa mi ẹ lọ́lọ́ mi tọ́tọ́ láti sìn yàtọ̀ sí Allah afala tattaqun ẹ yọ àpáyọ ọlọ́wọ́n bá bí. قال الملأ الذين كفروا من قومه àwọn abẹnugan tí wọ́n jẹ́ kèfèrí nínú àwọn èèyàn rẹ̀ wọ́n dànù wọ́n ní inna lanaraka fi safaha wa inna lanadhunnuka minal kadhibin wọ́n ní àwọn rí ìwọ Húdù yìí pé inú jẹ́ òpònú lọ wà o subhanallah anabi ọlọ sọlọ wa yin òpònú rí bí pé kọjá anabi fọ wọ́n ní arípò pònú ni ọ. òpónú ayé rẹ̀dà ni ọ́ a sì rí pé inú àánú tó hàn iná a sì rí pé òpùrọ̀ ni ọ́ òpùrọ̀ ni ọ́ ẹlẹ́pẹ̀ẹ́ ni wọ́n sọ sí ìyanu méjèèjì tí wò ti fara ya tó ti bínú bàjẹ́ tẹ́nìkan ó gbé ọ lópònú súpó agọ̀ dọ̀bọ́dé a sábà pẹ̀lú àwọn ẹbú yìí báyìí nǹkan dà wù wọ́n lọ púrúfù pé mi ń sagọ̀ mi ń ṣe tètèrè mi ń sì

qala ya qawmi laysa bi safahatun ọlẹ́yìn èèyàn mi ìjókòó níjàgbọ̀ kò sínú ọ̀rọ̀ tèmi o walakinni rasulun min rabbil alamin ṣùgbọ́n èmi tẹ́ rí i báyìí ìránṣẹ́ ni mo jẹ́ sí látọ̀dọ̀ olúwa gbogbo àgbáńlá yìí uballighukum risalati rabbi wa ana lakum nasihun amin èmi tẹ́ rí i mo ń jẹ́ àwọn tí ọlọ́run ọba fún yín ni èmi sì jẹ́ kìlọ̀kìlọ̀ tó ṣe é pé ó ṣe fọkàn tẹ̀ ó ṣe fọkàn balẹ̀ sí nítorí pé àwa àìsàn jàǹbá sí ẹ̀yìn ẹ̀yìn wa tọ́lọ́ ọba ara wa sí à ń bẹ́ kẹ́ sórí rẹ à ń bẹ́ kẹ́ sórí ibú ìdí ni táwọn fi ń sọdodo fún yín ẹ wá gbọ́n tó pè wọ́n ní òpònú òpòrọ́ ṣùgbọ́n àwọn ọba ẹlẹ́dàá ó ti tún àwọn ànábì rẹ̀ ṣe àwọn máa ní sùúrù wọ́n máa ń lámúmára wọ́n máa ń láfaradà. ẹ wo àwọn wa? àwọn èèyàn anabi Salih aleyhi salam anabi Salih aleyhi salam òun náà jíṣẹ́ báwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ fún wa ìwà gọ̀ ìwà ẹni tó ṣe pé kò ronú nípa àtúbọ̀tán òun náà làwọn èèyàn tiẹ̀ náà wù sí ọlọ́ni Saliha àti rán aleyhi sáwọn ọmọ àyà rẹ̀ Samuda ọ̀rọ̀ ọmọ àbọ̀dọ̀lọ́ àlẹkùn mi ilá ìhìnlẹ̀ ghayru. ìgbà tó ní adọ́dọ̀ wọn ọlọ́yìn ẹ̀yà mi Allahu Rabbul Alamin ònìkaníkẹ́ ara sìn nítorí pé ẹ̀ lọ́lọ́ mi tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí. qad ja'atkum bayyinatun min rabbikum. ó ní ẹ̀rí ọmúnádókò ní. ó ti wá bá yín látọ̀dọ̀ lu ẹlẹ́dàá yín tẹ́lẹ̀ náà lẹ́ béèrè kí mẹ́rin tó múnádóko wá àmì tó hàn gbangba eléyìí tó tọ́ka sí gbà nàbí ọlọ́run ọba ni mí ẹ̀yin náà lẹ́ tọrọ mo sì bẹ́ lọ ọlọ́run ọba ti mú kíra fún mi látara àpáta. tẹ̀sẹ̀rúhà tẹ̀kúrú fi ọ̀gbìnlá ẹ̀fẹ̀ àkúnmí ọlọ́lẹ̀ kọ́ máa jẹ́ lórí ilẹ̀ ọlọ́run. wọ́n yà tẹ̀mẹ́ tó ha ti so ẹ̀gbọ́n fọwọ́ bàjẹ́ kárọ́ fẹ̀yà ọ̀kọ́dẹ́kùn máa dẹ́ ẹ̀rí kí ìyá ẹlẹ́tẹ̀ẹ́ lérò kọ́ má bàjẹ́ yín. báyìí anabi Salih alayhi salam ó pa kéèsì àwọn èèyàn rẹ̀ lọ sí ìdílé kó bá wọn ohun tó lè mú kí ìparun kó ṣe wọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà nìyí. قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم àwọn ẹni tó jẹ́ alágbẹrùgbárí nínú àwọn abẹnugan láwùjọ tí anabi sọlẹ aleyhi sẹlẹm wọ́n sọ fáwọn ẹni tí wọ́n ti mú tí wọ́n sọ dọlẹ láwùjọ láwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọtí àlẹmúna anna salihan mursalun min rabbih sẹyìn mọpọlọ olúwa tọdá sọlẹ ò lọrọ sọlẹ ò sí wa. qalu inna bima ursila bihi mu'minun àwọn ẹni tí àwọn sọ́ọ́lì gbọ́ láwọn ẹni táwọn alágbára ti sọ̀dọ̀ lẹ wọ́n làwọn gba iṣẹ́ tọ́lọ̀ fi rán sọ́ọ́lì àwọn àgbàgbọ́ qala alladhina istakbaru àwọn alágbàgbárí àwọn á sọ pé inna billadhi amantum bihi kafirun kẹfẹ́rì làwọn jẹ́ sí ní tẹ́ ìsọ̀pẹ́ gbàgbọ́ nígbà tí anabi nù hàn anabi sọ̀rọ̀ alayhi salam tọrọ yìí náà ti ta sílẹ̀ tí ó yẹ kó bínú ó yẹ kó bínú kó bínú kó ti máa ṣépè fún wa kó ti máa láwọn olórí ibú kò sì yà wá lẹ́nu fún wa sébó lórí ibú làwọn bàbá wọn náà àtàrà olórí ibú lórí ibú tí jáde anabi sọ̀rọ̀ kò sọ bẹ́ẹ̀ ojú kòkòrò bí ó ṣe mànà ló ń ṣe àmúmọ́ àtàfáradà tóóró eléyìí tọ́ga púpọ̀ ọ̀nà làwọn anabi ọlọ́ọ̀ kí ni wọ́n máa ṣe pẹ̀lú àwọn èèyàn wọn. báyìí làwọn olórí ibú nínú àwọn èèyàn yìí ní wọ́n bẹ́ síta ni wọ́n múra kúnmí ọlọ́run ni wọ́n ṣe kópa wọ́n ṣe kópa pa ọlọ́run ọba dé ìyà tó ṣe pé òun náà ni mímì tí mi fáwọn ẹlẹ́sẹ̀ tí gbogbo wọn kú dànù ìgbẹ́ eléyìí tọ́lọ́wọ́n bá ní kọ́ máa tara rẹ̀ tọ́ gbogbo wọn dànù àwọn àwọn máa ń sàmúmára wọn máa ń sàfaradà anabi lóòótọ́ aleyhi sẹlẹm adáwò táwọn èèyàn rẹ̀ wọn náà nípa àwọn èèyàn yìí wọ́n jẹ́ àtìbàjẹ́ ìbàjẹ́ tó burú tó ti pààrà ló ń màkà ṣáájú tiwọn tó hurú wàyí kọkùnrin ọmọ awọ́kùnrin kọkùnrin ọjà pé kò ní nǹkan kan tó fẹ́ mú lára obìnrin ara ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ní ti ń wá. Ah! àwọn ti fi súnà burúkú lélẹ̀ eléyìí tó ti aṣíwájú tiẹ̀ fún ìwọ tó dáwọ́ nídìí ìranù tó dáwọ́ nídìí ìrégbè tó dáwọ́ nídìí kátàkátà ọkùnrin ọmọ wa wọ ọkùnrin ká kí ló ń rí lára rẹ̀ báyìí lànà nàbì Lóòt alayhi salam ọlọ́run rẹ̀ sáwọn èèyàn rẹ̀ ó sì kìlọ̀ fún wa ọlọ́ni walutan idh qala li qawmihi atatuna al-fahishata sabaqakum biha min ahadin min al-alamin ti gbàtí Lóòt alayhi salam tọ́sọ fún àwọn èèyàn rẹ̀ kí ló ṣe tẹ́ máa ṣe ìbàjẹ́ tó ṣe tẹ́ nìkan síwájú yìí ṣe wẹ́ẹ̀ nínú gbogbo àgbáńlá ayé nínú gbogbo ẹ̀dá tọ́lọ́ǹda ẹnìkan ṣe wẹ́ẹ̀ rí. àwọn ẹranko gan akọ kì í wá akọ abo wọn kì í wá bo abo làkọ máa wá kí ló wá sẹ́yìn tádàá máa yín dorí kodò tó ṣe pé bitọ́ yẹ kọjú sílẹ̀ kọsẹ̀ sí tọ́wọ́ lè mú ara wọn. anabi Lut aleyhi salam ó jíṣẹ́ fún wọn báyìí. tán pàtó jíṣẹ́ ó tún wá sọ tí wọ́n ń ṣe oyin innakum latatuna ar-rijala shahwatan min duni an-nisa sẹ́mi ọkọkùnrin lẹ́nu bá sí. ìfẹ́ ọkàn ẹni sí ẹ̀yà kejì tọ́lọ̀ ń dá táǹjọ́ ń jẹ́ èèyàn eléyìí tọkùnrin máa ń ní sóbìnrin tóbìnrin máa ń ní sọ́kùnrin ti yín lórí kodò ọkùnrin ẹgbẹ́ yín lẹ́ ń dojú rẹ̀ ọkùnrin ti máa wá kí ló fẹ́ yín. pàṣẹ ti pé wo orí ibùlẹ̀ gbà wálé ayé kí ni wọ́n mú bẹ́ẹ̀ kí ni tèmọ́ yín bẹ́ẹ̀. ọlọ́àbí ẹni tí wọ́n máa béèrè ni àwọn béèrè burúkú tí ọ̀dà ló ń torí pé bọ́lá rírì ó pè ó tún tẹra mọ́ ó ní ẹjọ́ kí ni ìsìláàmù rí sí ọkùnrin kọ́ máa fìdí rẹ̀ kó fi máa gbógiri ṣe. ẹ dákun sí ìbéèrè kí ni ìsìláàmù rí sí kọkùnrin kọ́ máa fìdí rẹ̀ bá ògiri ṣe ògiri. kí ni ìsìláàmù rí sí kọkùnrin kọ́ máa fìdí rẹ̀ kọ́ máa fi bá àwọn ọparun ọparun méjì kọ́ máa fi bá ṣe. ẹ dákun torí tọ́lọ sí ìbéèrè lélẹ́yìn àbí èèyàn ọ̀gbádùn a kádàámá bá ti dàrú tó bá ti dorí kodò àfi kọ́ sànù olúwa rẹ̀ o sọ ma pé tí bàbá tiẹ̀ sẹnu tó fi bí ọ ẹ̀yin ò bùkátà dáhùn bàbá rẹ̀ ògiri lọ́ba ṣe ògiri níyà rẹ̀ tó bí ọ fún bàbá rẹ̀ ọparun ọparun méjì tán súnmọ́ra wọn ni bàbá rẹ̀ ń bá ṣe tí wọ́n fi bí ọ ńgbà tó ti pọ̀ gbádùn ọgbádùn rárá rárá ebi àwọn ọlọ́lọ́fẹ́ lọ́pẹ́ yàwó. ó ti lọ ndị ní ìranù ṣé irú rẹ̀ náà ní tàwọn èèyàn nábì lò tí ọba àjẹpẹ́ nǹkan kan bá ń ṣe ọpọlọ bàbá màmá ló bí kálukú sáyé ìgbà táyìn wá délé ayé tán ẹ wá ní ẹ̀yin ọkùnrin o ẹ̀yin ò ní obìnrin àwọn ọkùnrin ẹgbẹ́ yín lẹ́yìn wá ṣé yóò sì ok kí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá dì torí rẹ̀ ṣẹ̀dá àwọn obìnrin tó ṣẹ̀dá àwọn ọkùnrin tó bá jẹ́ pé ẹ má fẹ́ra yín ní bá ń bẹ lákọọ́lẹ̀ kí ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ṣe kí ọkùnrin ọ̀rọ̀ máa ṣe ìbàjẹ́ àti ránu ní irú èyí táwọn tí wọ́n ra gbálẹ́ nílùú òyìnbó lónìí àwọn ẹranko burúkú aláìníláàkàì àwọn ọ̀bọ ẹ̀tún alẹ́ sọ́dọ̀ òfin wípé legalize ẹ̀ ipò ọkùnrin lè fi ọkùnrin kó o sì tún lọ sí rẹ́gísírì kó o lọ rẹ́gísítà rẹ̀ wípé ọ̀gbẹ́ni lágbájá ọkọ ọ̀gbẹ́ni tàmẹ̀dò ọlọ́ ẹ̀rígbáyé dorí kodò. arábìnrin lágbájá ọkọ arábìnrin làkàtẹ́gbẹ̀ ọlọ́ ẹ̀rígbáyé dorí kodò. a sọ pé tọ ẹ ṣe ní ṣe lófin ṣé bóbìnrin náà làwọn àyà yín fẹ́ tán fi bí yín ẹgbẹ́ ọkùnrin náà làwọn bàbá yìí fẹ́ tán ti fi yín wọ́n ní àbí ti báyà kọ́ ọ àti àlẹ́ ìwà ń ṣe ní tẹ́tí wọ́n wò pé èyí ti gbọ́n ju àwọn bàbá àtàwọn ìyá yín lọ. èèyàn anábìlò alayhi salam àwọn náà rà dá sí sáká wípé obìnrin ló bí àwọn àtọkùnrin ọkùnrin lásán ọ̀dá bí àwọn kí wọ́n lè mú lọ́dọ̀ ọkùnrin ẹgbẹ́ yín. anábìlò tó alayhi salam ó jíṣẹ́ fún wọn ó sì tún sọ nǹkan tí wọ́n ń ṣe ẹ wá gbọ́n táwọn èèyàn rẹ̀ ṣe o ọlọ́ni wọn máa kana jawaba qawmihi illa an qalu akhrijuhum akhrijuhum min qaryatikum innahum unasun yatatahharun ẹ ọlọ́ni èsì àwọn èèyàn Lut alayhi salam kọjá nǹkan kan ju wípé ẹ lé wọn kúrò nínú ìlú yín lọ nítorí pé Lútù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ó mara làwọn wọ́n yé sọ́ọ̀bù bíi tiwa. ìyẹn ni pé a ti a ti rẹ̀ láti bàjẹ́ ẹ̀gbọ́n wọn ní lot àtàwọn èèyàn rẹ̀ àwọn olùṣèmára làwọn wọ́n yé sọ́ọ̀bù bíi tàwọn gbẹ̀yìn ọba àjọ́bùn níbo lọkùnrin fẹ́ kìdí rẹ̀ bọ̀ lára ọkùnrin ẹgbẹ́ rẹ̀ bí ìbá lè gbẹ̀. àwọn àmọ́ àpòdì rẹ̀ má kí wọ́n á ní dùn mọ́ tọ́balẹ́nì kí wọ́n bá lẹ́nìkan wọ́n á sọ pé òpònú ni ọ wọ́n á sọ pé èso òpònú àmọ́ òpònú tó tù ọ òpònú ayírádà kí ni wọ́n ń gbà ń bẹ̀ ọlọ́run ẹlẹ́dàá sì ga ẹni bá ń dárú sẹ́yà wò sápàtàpà ní ẹ̀rì sápàtì sápàtì náà máa yọ nítorí pé láti ayé náà lèyìn ó ti máa ṣẹ̀sìn tí èèyàn bá jẹ́ pé kọ̀ọ̀ká tọ́lọ́wọ́n ọba kún wọ́n ní lù àtàwọn èèyàn rẹ̀ ó ń mara ni wọ́n ìlú ọ̀gùn láti wáyé ẹni ọ̀jọ́gùn ò lè bá wa gbélé yìí. ẹ lé wọn kó nbì kọ́lọ̀ mọ́tò ẹnìkan bú ẹnìkan ìyẹn ni kọ́lọ̀ wọn máa fi ti lóòtù àtàwọn èèyàn rẹ̀ táwọn jọ ń mara wọn máa fi bú àwọn ẹ lé wọn kó olùkágbádùn. lóòtù aleyhi salam kò bínú kò bínú pé wọn ò bí bá bá ńlá yín dà létà ní kò ń lẹ́yìn abẹ́mi ní lẹ́yìn kò lẹ̀ anabi ọlọ́run lèmi ọmọ lẹ́yìn sì tún lèmi lóòt kò gbèjà ara tiẹ̀ ẹ̀sìn ọlọ́run ní ń gbèjà ìgbà tó sì ti jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ní ń gbèjà ọlọ́run là ọlọ́run là àwọn èèyàn rẹ̀ ni wọ́n padà ṣòfò tí wọ́n gbọ́ tí wọ́n gbà rẹ̀ ẹ̀jẹ̀ àwọn náà ká kíyèsára o kí rọrùn kì í rọrùn rárá ní ìgbà tí wọn bá ń pè àwọn èèyàn lọ sí di ẹsẹ̀ sí ọlọ́run kì í rọrùn fún wọn láti gbà nítorí pé máa wu àwọn káwọn jẹ́ pé gbogbo èèyàn gbà pé ń táwọn ń ṣe lọ́nà kẹ́nìkan mọ́ sọ pé ń táwọn ń ṣe ìsìn náà wà ń bẹ̀ bóòlù ẹnìkan ti lọ́ọ́ sọ fún wa ń táwọn gbà lọ́dọ̀ àwọn bàbá wa táwọn bàbá wa náà gbà lọ́dọ̀ àwọn bàbá tiwọn kẹ́nìkan á sọ fáwa lónìí wípé ń tàn sèyàn dáa kẹ́nìkan lé àwọn ọmọ yẹn jáde àwọn ọmọ yẹn jáde kó nu mọ́ṣáláṣí. so kẹ́nìkan á sọ fún wa pé ń tàn sí ń ṣe látàyé àwọn bàbá wa àtàwọn bàbá bàbá wa kẹ́nìkan á sọ pé kọ́ da káfíwá dẹ́jú ká dẹ́jú ká máa gbọ́ kò ní ṣeéṣe. ṣebí náà ní da àwọn èèyàn náà láàmú lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọ̀ ń gbọ́ òdodo ó sì mọ òdodo lódodo ṣùgbọ́n inú mi bí òjì ọgbádùn nígbà báwọn bàbá wa lórí rẹ̀ páàkù lé lórí ó ń fọ́ lórí kò jẹ́ ọgbádùn kò jẹ́ lè tẹ̀ lódodo yàrá dùn ó sì gidi níwájú kẹsẹ̀ pé kẹsẹ̀ òdodo náà ni wọn sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ wà mẹ́rin báwo ò ní tẹ̀lé má tẹ̀lé táwọn ọmọ wọn láti táwọn ọmọ wọn tó láti ó kù tó tó bá gbọ́dọ̀ àwọn kúndójúmọ́ bí wọ́n ṣe kanu ọwọ́ pẹjọ tó rò sọ fi iná làwọn ẹni tí ń gbò fi dákẹ́ nítorí pé ńgbà tó bá dé ń bọ̀ pé ń darúkú yáàmà kò ní sáwìjàre kan fún ọ. rusulan mubashirin wa mundirin li'alla yakuna lin-nas li'alla yakuna lin-nas 'ala Allahi hujjatun ba'da ar-rusul. ọlọ́ni ara wọn aránṣẹ́ wa kó wá jẹ́ ẹni tí wọ́n fún wa ní ròódùnú ẹni tó bá ṣe tọ́lọ̀ kó wá jẹ́ olùkìlọ̀ fúnni fáwọn ẹni tó bá kọ́ tọ́lọ̀ nítorí kọ́ mọ́ bá a di pé ńgbà tẹ́ ẹ bá dé ńjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àyàwó awí kan ó tún sẹ́kù fún yín má níwájú ọlọ́run lẹ́yìn tó ti rán àwọn aránṣẹ́ sí yín. ntọ́kù tọ́lá wọn máa béèrè ni pé ṣebí wọ́n sọ fún ọ kí ló dé tó tẹ̀lé ṣebí wọ́n gbọ́ kí ló dé tó gbà. sẹ́yìn ma ike téèyàn bá ti kú táì kú báyìí àbámà lọ bẹ̀rẹ̀. gbogbo àwọn ọ̀gbọ̀ngbọ̀n tó ti ti sára tó ti pé kọ́kọ́ wàláhì tàláhì yóò máa ṣe bí wọn dọ̀ padà kọkàn lò sẹ́jú méjì pé a ah, ó sì nǹkan yàlẹ́nu ìwọ lọ́hùn gbogbo ní nǹkan máa ṣe wọ́n lè mú wà wájúwájú gbogbo kálukú àyèwò àdà ó ti tán ó ti tán náà torí di ẹlẹ́yìn anabi wa Shu'aib aleyhi salam bẹ́ẹ̀ náà àwọn náà sí mádìyàn àdáwò táwọn èèyàn tiwọn òun náà ni pé wọ́n máa dín àwọn wọ́n gbámú wọ́n gbà létè wọ́n gbà lẹ́ẹ̀kẹ́ lọ́nà tó fi jẹ́ ike igbá àwọn ìkàyún kò ní wọn tí wọ́n fẹ́ fi wọn kó pé má àwọn ń àwọn gbọ́n ọgbọ́n táwọn sì gbọ́n ọyẹ kó lè má wọn jẹ èrè tabua èrè làwọn kà àwọn ọ̀kà kún àwọn jàǹbá ló ń mà i pé àwa èèyàn àgbẹ̀yìn gbáyé gbogbo ọ̀ràn tí àwọn èèyàn àwọn ànábì tó síwájú tí wọ́n dá ẹ rí i pé lápapọ̀ àwọn ọ̀ràn àlòmọ̀ yìí ń dà kọ́dà àwọn ọ̀ràn tún wà táwọn ẹni tó síwájú ò tí wọn ò dá torí wọn ò ẹ̀ táwọn èèyàn ayé òyì ń dá táwa ju agbára ọlọ́run ni ò fi ti pàwọ́ àrùn àdéhùn ọlọ́run tọ́lọ̀ ti ṣe fálùbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pálọ̀ ọ̀hún nítorí ẹ̀ṣẹ̀ pàwárùn àmọ́ lè máa mú wa lọ lábala lábala táwọn kan lọ bí ẹgbẹ̀rún àìníye ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bẹ́ẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bẹ́ẹ̀ gbogbo yín lápàrún rárá aṣọ ìyá yín aṣọ ìdíjọ́ báwọn ti láwọn náà tún torí ẹgbẹ́ ọmọ rò pé ọ̀rọ̀ òun di àfàtì lọ́wọ́ ọlọ́run ni lọ́fà lòun fi kọjá kí yọ jẹun láyé ń bì láwọn àdéhùn àdéhùn ọlọ́ọ̀ni tó ti síwájú àìjẹ́ bẹ́ẹ̀ wá jìyà wá jẹ́wé yáma. àwọn tó specialize nínú kó sùn wọn mọ̀ pé wọ́n pọ̀ bàjẹ́ láàrin wa wọ́n máa dínkù wọ́n máa dínkù wọ́n dínkù títí wọ́n tún dín sìmẹ́ǹtì kù sìmẹ́ǹtì bá wọ́n máa ń tí máa fi dínkù wọ́n kù sìmẹ́ǹtì sínú tírélà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náà wọ́n máa ń kọjá láwọn ìlú Yorùbá wa yìí báyìí wọ́n ń gbé lọ sílùú bomi wọ́n níbi tí wọ́n ti máa yà wọ́n sì máa tún àwọn sìmẹ́ǹtì rọ sínú àpò wọ́n sì lẹ tí ì bá ṣe ẹni tó mà nípa pé ó ṣeé ṣe ká pé wọ́n ti já ló lè sọ pé wọ́n ti já wọ́n ò lè mà àbí kí ni bàbá tẹ́lọ̀ fẹ́ sọ pé òun mà nípa bí wọ́n ṣe to blọ́ọ̀kù so wọ́n sì máa jàǹbá wa àwọn sì máa rọjà jàǹbá a sì máa kó pé ẹ dákun àgùrọ̀ rásímẹ́ǹtì gbé sórí scale pé só pé àbí òkú torí di eléyìí anabi shuaib aleyhi salam wọn ni qala ya qawmi abudullah ma lakum min ilahin ghayru ẹ̀yin ẹ̀yà mi ẹ̀ máa ṣe allah ẹ̀ lọ́lùwà mi tọ́tọ́ láti fòdòdó tó sì fi àtọ̀ sí. qad ja'atkum bayyinatun min rabbikum àwíjàre tó múnádókó tí wàá bá yín látọ̀dọ̀ olú ẹlẹ́dàá yín fàáwọ́ fún kẹ́hìnà wọn mizan ẹ máa pé òṣòwò àti bá àwọn kan yín ẹ má fi kù ẹ má fún lọ́rùn. ẹ rí i pé láyé tiwa náà ní òṣùwọ̀n kan péré igbá àwọn ìka kan ò dúró déédéé nígbà tẹ́ ẹ bá lọ mọ́pá tẹ́ ẹ ní ẹ̀ lọ rẹ̀ wà ẹ rí i pé mútùtọ́ ga tó tóbi ni wọ́n fi wọ́n fún yín tẹ́fà tí wàá padà sáwọn àlù yín ẹ wàá sọ pé níta àjọ gba ni pé múdù kékeré làwọn máa lò ẹ wò jàmbá ìwé ẹsẹ̀ mú múdù kékeré lọ rà torí pé ẹ ti gbà pé ẹ máa lò ńlé ní ẹ fi tà á fún mi kí n fi máa rú èrè tó yẹ kí n jẹ òfìgbà ńlá wọn òfìgbà kékeré tà kí lọ́ọ́ fẹ́ sọ fọ́ọ̀n tó bá ti jọ gbẹ̀ndàlùkìyàmù ẹ̀yin mọ̀ ẹ́ pé tá a bá gbé ẹran tá a gbé lórí scale táwọn fi òkúta sí orí apá kejì okuta òkúta náà sì gbé sórí apá kejì òṣùwọ̀n yìí a mọ̀ pọ́ wọn kìlógíráàmù kan àwa mọ̀ pé tá a bá ní káwọn ní kìlógíráàmù kó pé àwa mọ̀ pé kò ní pé ọjà yẹn ò ní pé wa torí iye tá a ra yìí ti wọ́n jù. àfà wọ́n wá fún skéèlì wọn fún lọ́rùn yóò ti máa tètè pé kó tó pé. nítorí kówó lè bá a pé tí wọ́n máa ń fi skéèlì wọn ẹran wọn ò wọn tegun-tegun o ẹ sì yọ egun sọ́tọ̀ nàìjà tegun-tegun wọn wọn. sọ gbogbo eléyìí náà nínú kóṣùn wa yín pé ni. síbẹ̀ mà nínú nǹkan tá a máa fi òṣùwọ̀n wọn òun náà lè ètò ìta ní gbogbo lè gbogbo ilé epo mélòó ní lítà wọn pín ní gbogbo ìlú ti ṣe pẹ̀tẹ́ yìí àwọn ẹni tí máa lọ pọ̀ wọ́n lè yí pé ilé epo tá a lè pọ̀ wọ́n lítà wọn sọ̀yà kò ju mẹ́ta lọ. subhanallah sọyẹ kó rí bẹ́ẹ̀ sẹ owó fo là ń wá tá a fi gbọ́dọ̀ máa jàǹbá àwọn èèyàn torí tó o bá kú ibi tó sì máa lówó fò àdánù lásán yóò kó bọ ọnì ò ní kó lọ àmọ́ ọ̀nà tó gbà kójọ yóò di wàhálà fún ọ lọ́dọ̀ lọ. tẹ bá gbé kẹ́ẹ̀gì kékeré tó jẹ́ one litre tẹ́ bá lọ epo ilé epo mélòó láti lọ ra epo yẹn tí ó one litre is one litre tẹ́ sọ̀rọ̀ wípé ah eléyìí ti dín bíi kọ́ta wọ́n lè sọ pé lítà yàtọ̀ sí lítà àbẹ́rẹ́ nǹkan mẹ́. ìyẹn ni pé lítà òkè lérin ọ̀yẹ̀kọ́ yàtọ̀ sí tìsàlẹ̀ tìsàlẹ̀ yàtọ̀ sí ti subhanallah bọ́ọ̀lù ẹsẹ̀ ń dè láyé. ìgbà tá a ti mọ̀ pa lóòótọ́ iná ní táwọn ìjọ yẹ gbogbo lítà àwọn ọ̀rọ̀ bá ti wọ̀lú àìpẹ́ àwọn kìíní ti wọ̀lú kálukú ẹ̀dẹ́gbẹ̀ náà. gbogbo lítà tí wọn ti bá tètè ṣe túnṣe wọn ti túnṣe ẹ wá wò wò a litre is a litre. gbàdá ti wà kó tó di pa àwọn amúnimátan wọ̀lú àwa mọ̀ pé a litre is not a litre gbọ́dọ̀ lè kó mẹ́ta pé làlẹ́ jẹ́rìí fún. ẹ̀yin ọ̀wá mọ̀ tódò bá ti wọnú ọrụ èèyàn wà á ní kọjá tó rò kan wà ń kọ̀rọ̀ kan lù kàn gbogbo ẹni tí ọba ti rè epo ogbunni, wọ́n lọ àti wọ́ọ̀bì ogun ha àti tún jáde inú rẹ̀ kò tún ibi tẹ́sùn gbà jáde mẹ́ta lọ́fẹ́ jáde àti táì níbi tí á béèrè dé kí rí tọ́wọ́ kò sírú lítà àwọn gbogbo olú àwọn yìí mo ní Allahu akbar òdodo tó fi kún ẹ máa kó òdodo téèyàn máa ń sèṣin Ọlọ́run tí ń sòdodo ńbọ la gbé kọ àsorọ kẹsì lágbára rẹ agbékọ òfò àsorọ òfò oògùn àdánù tó ní ọmọ pé kọsítọmọ wa kọjá ò lè tà wa gbàgbé kọ ó gbé kọkè tà òkúta Petrol, tirẹ̀là petrol, táwọn ọlọ́rin tó tún máa bínú rẹ pé kí ló fi ń ta tiẹ̀. àmọ́ nígbà tá à lódodo ìjàmbá náà ni ìjàmbá náà ni tí a bá kò dodo ta ó pé àwọn sọ pé ẹ ẹ ìtajọ òfò àdánù òun náà ní pé ká dín lítà yẹn ṣe kọ́ wa ká ṣe rere wọ́n á ẹjẹ kígbèsè ayé ń bẹ mọ́ wọn tàbí kẹgbẹ́ òfò ni ẹgbẹ́ àdánù ẹgbẹ́ àwọn abatẹnijẹ́ àwọn ọ̀fẹ́ kọ́ dáa fún yín bí nǹkan ọ̀sà ti lè yín náà ni owó ń bẹ mọ́ wọn kò tọ́tẹ́ ọ̀yẹ kó ṣiṣẹ́ kan fún yín òun náà ní pípẹ́ mọ́ káàdì máa pé owó yìí gbè mí owó yìí gbà mí ọ̀là mi lọ́wọ́ kò síbi tá a kò lọ ẹ̀sùn dodo àkáǹtì tún retí wa tá a bá kú anabi shuaib aleyhi salam wọn ni wọn lọ sọ bọkọ sọnù náà ṣíyá ọhún ẹ má má dẹrù àwọn èèyàn kù fún wa síbẹ̀ yìí gbowó pé kí ló dé tọ́jà tẹ fi tà tó dín ẹ má jàǹbá àwọn èèyàn ọlọ́wọ́ bọ̀ fẹ́ tọ́ nígbà tí anabi shuaib aleyhi salam tó ń sọ báyìí ẹ̀yin ti máa ń gbé kò sẹ́ni tí ó sọ òdodo fáwọn èèyàn tí ó dùn mọ́ wọn kò sí wọ́n bẹ̀rẹ̀ sí ní lórílẹ̀ kásì قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب àwọn alágbẹrùgbọ́nrí abẹnuganu àwọn èèyàn rẹ̀ àwọn á sọ pé sórí abúra ìwọ Ṣuaib ò dá wa mà ò má mẹ̀mẹ̀ sórí abúra wípé á padà lé ọ́n lù wá yìí náà ni walladhina amanu ma'aka min qaryatina àti wá àtàwọn tó láwọn gbọ̀ngbọ̀n gbogbo yín lálẹ́ kó nù lù wá yìí. ọ̀rọ̀ lẹ́tọ̀ àwọn ojú ló mẹ́lẹ́ sí ilẹ̀ lẹ́sìnà èyí sì mú ọmọ ìlú ọ onáníkọ́ padà kájọ ti jàǹbá báwa náà ṣe ṣe. kájọ máa tọ́jú máa pẹ̀ àtẹ́lẹ̀ náà àwọn èèyàn ṣàdédé jà ọ̀rọ̀ àwọn èèyàn ṣàdédé takora wọn àfi ńgbà tí ọ̀nà tiẹ̀ tó bá ti yàtọ̀ sí tiwọn ìwọ sọ pé tọ́lọ́ tẹ́rẹ́ǹtì ṣe tàṣetọ́nù àwọn wa mú ọlọ́ta pé àfi kí wọn náà wá ṣe tàṣetọ́nù kọ́rọ̀ àwọn lè jọra wọn àbí kò fà wọ́n lẹ̀ ọba ti fà wọ́n lẹ̀ kò sí. àmọ́ bẹ́ẹ̀ wọ́n sọ pé dáàsì ọ̀dà àmàjà náà ni ó fèsì lọ́ọ́ da nínú orí ibú. torí pé orí ibú olórí ibú kò sí nǹkan tó yani lẹ́nu nínú rẹ̀ tó ti mọ̀ kórìí rẹ̀ ló ń fẹ́ kú sí. ẹ má jẹ́ ọlọ́run ní ìmúkọ́sọ̀ ní torí ẹnìkan ti sọ pé nítorí fẹ́ sekú ni ẹ fún lẹ̀ kò sí wàhálà ìwọ máa bá dàdàrà kà rẹ̀ nǹka àmọ́ àgbọ̀dọ̀ fàyè lẹ̀ tó fi mẹ́lòmíì náà kó nà ó sórí ibú ní gbogbo wọn ṣe sórí rẹ ká máa là kàkà. ara ṣe táwọn aránṣẹ́ ọlọ́run ti ṣe náà tí ọba jẹ́ bẹ́ẹ̀ ìránṣẹ́ ọlọ́run kan ò ní pẹ́ nìkan o àmọ́ báwo ni gbogbo ó sì jọ sórí rẹ iṣẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run wọn á ní àlẹ́ ọ̀hún gbogbo àwọn tán láwọn gbọ́ gbọ́ gbogbo yín láàlẹ́ o ndị ó sì lè dínà ká má lè yín òun náà nìkan náà bá wa ṣẹ̀sìn wa kẹ́ ẹ padà yá náà lẹ́gbẹ̀yìn bẹ́ẹ̀ ni wọ́n sọ fún anabi shuaib aleyhi salam shuaib gbọ́ shuaib kò fi ṣe nínú shuaib gbọ́ shuaib ò fi ṣe pé ó ń ọ̀rọ̀ wọn yóò papàjá sí ọlọ́run ẹlẹ́dàá wa bó ti ṣe sépélé ayé ọ̀ma jẹ́nu tí ọ̀rọ̀ ayé wọ̀ ìjà ogun ìjàkadì òun náà ni ọmọ wáyé títí láéláé láàrin ìmálẹ̀ àtòkùnkùn ìmànà àti ìsìnà wọn ò ní rẹ́ láéláé torí pé àwọn tó wà nínú òkùnkùn àti ìsìnà. àwọn ò ní fẹ́ràn àmàlẹ̀ ti wùlé ó ma wọn sì ní fẹ́ràn àmà bí ti wùlé ó ma nítorí pé tí wọ́n bá fi lè sọ́ra bí ìmọ̀nà bá fi gbilẹ̀ àwọn dìtàn gbogbo ń tẹ́lẹ̀ àwọn ajẹ́ láwọn ó dìtàn ìdínú àwọn náà máa jà pátápátá láti sọ pé níta ṣe ní sẹ́ẹ̀ àwọn anabi musa aleyhi salam tọ́ran sí firaahun ó pe firaahun náà sí kó wá sí lọ firaahun náà sì béèrè ó ní kí làwọn àmì táàbì dọ́ọ̀mà ipa anabi musa ọsọ ìgbà tí pọpọ di ejò yóò dojú ejò yẹn ò dojú kọ ẹlòmíà àfi fìràwùn fìràwùn náà tó pera rẹ̀ lọ́lọ́ ó ní ṣe ọmọ àwòrán tó fi wá sàmì ni ejò ọ̀sọ̀lọ̀ àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ a ejò ń dájú kọ̀ wọ́n tó pera rẹ̀ lọ́lọ́ tó wàá bẹ̀rù ejò sí ọ̀rẹ́ láì anabi musa bá gbà mú ọba tún di pọ̀pá padà ó ní ejò lásán tó mú nǹkan mi wájú àlọ́ anabi musa aleyhi sàlẹ̀ ọkọ̀ ọba bíyà ọyọ ọwọ́ ọwọ́ mọ́lẹ́gbẹ́ òbí ọ̀rùn mo bí ẹni náà dáa tó lè wò má. òye mi ọwọ́ atájẹ́ tiẹ̀ yín ju fìràwọ́ náà ọ̀fẹ́ tọ́ mi lójú mi wọ́n musa wò tiẹ̀ gbọ́n ọ̀pọ̀ mi lójú ha ojú ọlọ́n ẹni tó pera rẹ̀ lọ́lọ́n sójú rẹ̀ lè fọ́. sẹ̀wọ̀n kó náà ń jẹ́wọ́ anabi musa bá kọ́ wọ́n bá bí yá padà ọwọ́ padà síbòsíwà ẹ̀yin ìjòyè kí lẹ rí sí tẹ́lẹ̀ yìí sọ sọmọ pé kò rí nǹkan kan ṣe fún anabi musa o ẹ àwọn ọba àtẹnudọ́wọ̀ à ń pò gíga àwọn máa ń fi àwọn àjòyè fi gba wọn máa fi gbókun ni tí wọn bá da dára rẹ kọmọ tó lè sọ ń bẹ ma ọwọ lẹ́yìn ìjòyè kí lẹ rí sí. àwọn sọ pé nítorí sí ni pé sẹ́rí musa yìí àti èkejì rẹ̀ òpìdánlá ni wọn. irin ní ìfìjẹkìrìn ọlọ́ọ̀ ah misra ń bì kí la ti fẹ́ sópin náà kápítà wọn ní láyè ẹ kó wọn wá kó wọn pọ̀ kó wọn fi hàn bó ṣe má sọ̀rọ̀ pé káwọn ẹbí musa búra kó bínú jọ yẹn ó yẹ kó bínú bàjẹ́ sálẹ̀ ń pè lópin náà àbórí yín dàrú mò ń bẹ̀rẹ̀ àmì tó wọ́n lọ́gbọ̀dọ̀ ọlọ́run ayé ẹ lọ́pìn náà ní. alábì musa ò rí ó ṣe sùúrù torí pé ń tó bá lórí òdodo ẹ̀yìn ò ní ìdí máa bẹ́ kẹ́ máa sọ pé ẹja ọjà bá wù ẹni tí ò bá ti sí lórí òdodo náà lọ́rọ̀ etí tọrọ tó ti máa káwù tó ti máa bágbádá tó ti máa yọ aago kékinì o lẹ́rìí kásẹ̀tì ti já ìdí inú tó fi fẹ́ sọ di pé kátẹ̀ sọ di ti ọ̀rọ̀ ẹ̀sẹ̀ káwọ ẹni tó lè múra wọn náà àwọn méjèèjì so anabi musa alayhi salam àwọn ṣe sùúrù nígbà tó ti dán ọjọ́ pé alójú padà tì fìràwọn àtàwọn ọ̀sẹ̀ bọ àti àwọn babaláwo rẹ̀ àwọn lójú tì ẹ tún wo sùúrù ànábì wa musa aleyhi sẹlẹm ọlọ́run àwọn ọmọ israẹl ní ìgbà tó lọ ńlá wọn wọn ń lọ wọn lọ wọn lọ ànábì musa aleyhi tí ti kọjú òkun títí àwọn tọparẹ tọparẹ sí tọparun sí ó sì gbogbo wa tẹ́lẹ̀ ọba ní imáni ìjọba ní imáni kó lékún pé yakata yakata ọ̀nà tó lékún. níjọ́ náà wọ́n wá kọjá tí wọ́n ara wọn kan tí wọ́n dúró ń di òòsà wọ́n sọ pé wọ́n Musa báwa náà wó òòsà kan táwa náà máa bọ báwọn eléyìí ṣe lóòsà tí wọ́n bọ ẹ dákun torí tọ́lọ̀ sẹ́ni kan yẹ kó ní mánìjọ ẹ̀yìn yìí lọ́mọ. wọ́n dájú pé èyí ṣe níyì báyìí aláìmọ̀kan burúkú ni. fẹ́ẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ń tó ti sìn náà ìlànà eléyìí báyìí anabi musa ṣe sùúrù tí ọba jẹ bẹ tọba pẹlú àwa kókòkò yìí ni bàbá yọ àdá yọ kòbókò tí ọya ẹ mú àwọn èèyàn yẹn nìkan gbọ́dọ̀ sá lọ tẹwà táwọn ní ẹgbà títí orí yín dàrú. tó bẹ́ẹ̀ máa pẹ́ tó jẹ́ pé àdá lọ́wọ́ bá bà bàbá fìyà méjì dófin kó o tún sọ ọ̀rọ̀ ẹ̀ mọ̀ ẹ má bẹ lórí o ẹsẹ̀ rẹ̀ ni ẹ sàṣà lẹ́yìn tọ́lọ́ ńlá ọ̀tọ́ oníkan ọba owó sà tọ́ máa forí kalẹ̀ fún ọ́dájú pólì rẹ̀ dọ̀ anabi musa ò ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà lọ́kàn bá wọn sọ. ẹ tún wọ sùúrù ànábì musa aleyhi sẹlẹ ọlọ́run ní kọ́ kó sọ̀rọ̀ ọgbọ́njọ́ ìgbàdàn ànábì musa débẹ̀ ọlọ́run fi jẹ́ mẹ́wàá ọjọ́ ìgbà tí àwọn èèyàn ànábì musa pọ́pẹ́ kẹ́ máa wo nǹkan apẹ̀yìndà tó ojú ti pẹ̀yìndà ànábì musa pẹ̀yìndà tán sáà mẹ́rin lò ni musa sọ ó sì ti ń pẹ́ báyìí torí ó lóun bá wa mú lánàá tá a máa tẹ̀lé wa èyí Musa àárí èyí ìlànà tó lòun lọ gbà wá àárí òun ti bù nínú ìpẹ́ ojú ẹsẹ̀ màláìkà tó wá lórí rà tó wá lórí ẹṣin níjọ́ tó lọ́wọ́ bá ń pa fìràwọn àrùn nínú ibi tí ojú ẹsẹ̀ malaika màláìkà tẹ̀ sáàmì rí ti bù ìgbà tó yà bù ọwọ́ á gbẹ́ látàrí èèpẹ ojú ẹsẹ̀ si màláìkà yùn tí wọ́n bá ti gbá ògèdèǹgbè màálù yẹn yóò bá dún bíi màálù òdodo pé mọ́ọ̀ ọ̀wọ́ dúdú tó ń dùn mọ́ọ̀ pé ọ̀tán àbí ọ̀tán olúwa yín ni olúwa yín tọ́ máa sìn ní musa ń gbé pamọ́ ni làwọn èèyàn bá gbà pé ah, àsọlúwa wa ni àsọlúwa wa ni ẹ máa wọ̀ ṣẹbọ náà láwùjọ tiwa lónìí wọn ṣàdédé máa yẹn o àwọn náà bá wọn àwọn àmì táwọn á rí ìlà àwọn òfin kóńdì rẹ̀ ẹ̀yìn máa ṣe ti káwọn ọkọ̀ mú tàwọn ó dàbí àwọn eléégún sẹ́wọ̀n péńjọ́ tó máa sọ pé eégún yóò bẹ̀rẹ̀ sí ní jáde wọ́n máa ń ṣètùtù eégún nínú ètùtù eégún yẹn àwọn gbàgbọ́ pé àwọn baba ló gbòdò àwọn baba eégún ńláńlá tó ti lọ sọ́run wọ́n dà lóhùn nígbà tí a bá ṣe gbogbo ẹ̀ bọ́ tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n wà ní wọ́n bá bọ́ wọ́n bá bọ́ bọ́ ti dáhùn àlìjánu ló dáhùn. nítorí pé Ànábì sallallahu alaihi wasallam fi hàn wá wípé tẹ bá ara àwọn èèyàn kan nídìí igi kan tẹ bá rí wọn nídìí kan tí wọ́n ń bọ kìí ṣègi gangan ni wọ́n ń bọ kìí ṣòòṣà gangan ni wọ́n ń bọ àlìjánu kan tí wọ́n gbàgbẹ́ jókòó àlìjánu ni wọ́n dáhùn àwọn wà lọ́rọ̀ pé kùtà ló ń dáhùn àwọn pé di ló ń eré rẹ. àtàbí musa òde ànábì musa bá pé nǹkan ti dàrú ọlọ́run sì ti sọ fún pé pa àwọn èèyàn sáàmì ríyù ti lọ́nà sẹ́mi pé nítorí musa ó ṣe ni pé ti máa ń tọ́ ó sì rà sáàmì ríyù mu kọ́ kan náà musa ṣe nǹkan tó ni pé tíra tọ́lọ̀ wọn bá gbé fún ọkọ̀ọ̀kọ̀ gbé Iwọ tí mo ní kó o sẹ̀yìn dè mí báwo ni wọ́n jẹ́ tí wọ́n náà gbẹ̀yìn bàǹkà jẹ́ ó ní àmọ́ ah, bá mi wí mo wí wẹ́wẹ́wẹ́ àwọn ọmọ ìsírẹ́lì ọ̀gbọ́rọ̀ mi sáàmì ríyù ti kó wọn lẹ́rú torí ẹ̀ níta àmújáde ń bẹ̀ ni pé àwọn ànábì Ọlọ́run wọn máa ní sùúrù wọ́n máa ń mára, wọ́n máa ń ní àfaradà torí pé orí òdodo làwọn wà gbogbo garagara wàràwàrà. tàwọn ẹni tó ṣìnà ké tu tẹ̀tẹ̀ lára wọn torí wọn mọ̀ pórí òdodo làwọn wà ẹ bùkátà kẹ bínú ẹ bùkátà kẹ faraya tẹni tó ṣìnà tó wọn mọ̀nà bá ń faraya kí lẹ́yìn tó ń fẹ́ kó ṣe ẹ lè má nàyàn lẹ́gba kẹ wá kọ̀ fún láti sunkún tẹ ẹ bá nàyàn ní kòbókò gidi àtàn eléyìí tó ṣe kọ́ dọ́sọ̀ ẹ wọ́n ké ẹ wọ́n fẹ́ ké ìgbà náà lẹ jẹ́ ká. ẹjẹ ó sunkún kó yó ẹjẹ kọ́ máa nwara wánranwànran rẹ̀ nítorí pé alágànà ọlọ́dẹ orí máa ṣe wánranwànran náà ni kọ́lọ́wọ́n bá ara àwọn alágànà ọdẹ orí àwọn ọlọ́dẹ orí kọ́lọ́wọ́n bá wa wọ́ fún wa kó wọ́n má bẹ́ẹ̀ kú ẹni tó wà lórí òdodo kó di òdodo mú àmúmára dọwọ́ yín afárádá dọwọ́ yín sùúrù dọwọ́ yín nítorí yóò máa sin wọn bí kẹ́yìn náà bínú yóò máa sin wọn bí kẹ́yìn náà faraya yóò máa sin wọn bí kẹ́yìn náà da gbogbo nǹkan rú torí pé di ikọ́ dàrú làwọn ó ti gbọ́ bùkátà wọn ikọ́ bàjẹ́ làwọn ó ti rí bùkátà tí wọ́n gbọ́ kọ̀ wá lè ṣe é ṣe kápẹ́ ìwọ́n tó ní làákàyè ìwọ náà ó gbéra rẹ sípò aláìní làákàyè ìwọ tó ṣe pọ́n náà ọba ó ṣe ọ lẹ́ni tó mà ó gbéra rẹ sípò dàdá ń dín òpònú aláìmọ̀kan ìwọ náà wà bá ń tọ́ da jẹ́ ìdùnnú lọ́jẹ́ fẹ́ni tí ọ̀fẹ́ kó dodo kọ́ fẹsẹ̀ nílẹ̀ ọlọ́nkọ́ kọ́ wa ní sùúrù máa ṣe ọlọ́nkọ́ kọ́ alámúmára máa ṣe ọlọ́nkọ́ wa kọ́kọ́ wa ní ìfaradà máa ṣe kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó ṣe wa lẹ́ni tí yọ́ọ́ máa tẹ̀lé tà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìgbà gbogbo kó ṣe wa lólórí ìjálẹ̀ aqulu qawli hadha wa astaghfirullah الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون Ibadallah dájúdájú tí a bá wo ìtàn àgbésí ayé anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a rí i pé ìgbésí ayé yìí ó kún fún àwọn ẹ̀kọ́ eléyìí tó pété èèyàn bá tẹ̀lé àlámàrí èèyàn ọ̀dà ayé èèyàn ó sunwọ̀n èèyàn ó sì jẹ́ olóríire ní ọdún kẹjọ lẹ́yìn hijra ọlọ́run ẹlẹ́dàá wa ó fún ànábì níṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà. mẹ́kà ó kúrò nílùú kèfèrí ó di ìlú mùsùlùmí débi pé tánìkan bá gba islam ní mẹ́kà látọdún kẹjọ yìí ààyè òsì fún ma láti ṣe hijira lọ sí madina nítorí pé mẹ́kà ó ti di darul islam almadina náà darul islam ìlú islam ní méjèèjì anabi ní la hijrata ba'da al-fath kò sí ààyè bẹ́ẹ̀ nìkan kan má láti sọ pé mo fẹ́ ṣe hijira lọ sí madina ma lẹ́yìn ìgbà tó lọ́n tí anabi ń ṣẹ́gun lórí maka tí maka ti di ìlú islam ní ọjọ́ ńlá ọjọ́ tí anabi gba maka yìí anabi wọnú káàbà ó wá ṣe tawaf ní ìgbà tó ṣe tawaf ní ìpààrẹ̀ méje anabi lọ sí ẹ̀yìn makamu ibrahim anabi lọ ṣe sọláàtù tawaf ní ìgbà tó parí sọláàtù tawaf yìí anabi jókòó àwọn mùsùlùmí jókòó ní àyíká anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn ọ̀tá ànábì lánàá àwọn ẹni tó sọ àwọn dòkúta àdìgbòlù fi ìlọsíwájú ẹ̀sìn islam lánàá àwọn náà wọ́n jókòó lọ ní àyíká kàába wọ́n ń sá kótókótó wọ́n ń sá kíjokíjo ẹ̀rú ń gba kálukú wọ́n àmọ́ kí ni wọ́n padà di ìdájọ́ ilé ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó dá lórí wọn lónìí tó bá wọn náà ní lánàá sallallahu alayhi wa sallam nínú kàába yìí tànàbí máa ti ṣe sọ̀láàtì lọ́jọ́ kan ó fi kalẹ̀ gbogbo nǹkan ní ara ibi ibi tí ara nínú àkìtara máa ti máa jẹ àjẹsísí ìlú wọn gbé ni wọn yí àlọ́ nàbì sallallahu alaihi wasallam lórí táwọn bá rí táwọn ṣe islam lónìí kí lẹ́yìn mọ̀tánà bí fojú wì ní wàhálà kó tó di pé islam dọ́dọ̀ tiwa wàhálà mélòó lẹ́yìn mọ̀tánà sọ̀hábà kojú kó tó di pé islam dọ́dọ̀ tiwa kò sí ẹ̀dá ọ̀rọ̀ kan tó lè sílẹ̀ mí ní ọjọ́ náà ti gba ànábì kúrò lọ́dọ̀ àwọn olórí búkẹ́tẹ̀ rí wọn yìí báyìí kí ìbá ṣe ọmọ rẹ̀ Fatima radiyallahu anha. Fatima ló wá sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ibi àjẹsí ara nínú sàkíyé tí wọ́n yí dà lánàbì lórí òun ló gbé kúrò lórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú sọ fún wa pé sẹ́ni fi bàbá mi lẹ́nu sẹ́ni fi bàbá mi lẹ́nu kí ló dé tẹ́ fẹ́ pẹ́ nìkan nítorí kó sọ pé Allah òun ló lúwọ̀ òun. sọ́ni sọ́ni ká mọ́tà ayé sí ni bí wọ́n ṣe fẹ́ pa. ànábì náà ni sallallahu alayhi wa alihi wa sallam làwọn ará mẹ́ta yóò pètè pèrò láti inú ìdílé kọ̀ọ̀kan ilé wọn ti mú àwọn jẹ́ńdẹ́kùnrin àwọn tó ìpè fún bẹ ní apá wọn wọ́n ti fún wọn ní àwọn ìdá eléyìí tó mú bẹ́ẹ̀rẹ́ oníkó ayípo ní ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó wọ́n ti dá kọ́jáde gbogbo ìgbà tó wọ́n jáde ṣe pápá kí ló dé wọ́n nítorí tó bá sẹ́nìkan lọ pa wàhálà yẹn pọ̀ àwọn èèyàn anábì wa sallallahu alaihi wasallam wọn làwọn fẹ́ pàtàn àmẹjá mẹni kọ̀ọ̀kan láti inú ìdílé kọ̀ọ̀kan gbogbo kùrẹsì afẹ́ kún ẹ̀jẹ̀ rẹ̀ ni ah la ilaha illallah kèfèrí ọ̀rọ̀ ayé wa bí kókúkókú rẹ lójú kèfèrí bí kápò sí má ni lójú kèfèrí ṣé kèfèrí náà lọ rẹ́rìn tó ń dì má ikú ni pàdí rẹ ọmọ rí pàrí anabi sallallahu alaihi wasallam torí pé ẹni tó bá ń bẹ pẹ̀lú ọlọ́ọ̀ tọ́lọ́ ọba bá ń bẹ pẹ̀lú rẹ̀ kí làwọn ọ̀tọ̀ ọlọ́ọ̀ lè ṣe fún kò sí. anabi dìde lóyún ó ní lọ ti yá báyìí tá a lẹni tí ó sùn lórí bẹ́ẹ̀dì mi dípò mi torí pé lẹ̀kùn irú lẹ̀kùn wọn náà ni ẹ̀wọ̀n kí sẹ́ bá yọjú ẹ̀rí inú ilé anabi wa ni kí Ali ibn Abi Talib kó sùn lórí ibùsùn o kọ́ máa jẹ́ ìsúnilójú fáwọn ẹni tó wà ń ta pé kò sí ìdìde so anabi wa jáde wa anabi tún bú èpè ó tún dàlù wọn lójú waja'alna min bayni aydihim sadda wa min khalfihim sadda fa'aghasaynahum fahum la yubsirun a fi ebi gbogbo ojú wọn níwájú a tún fi bò wọn lẹ́yìn ọlọ́ọ̀ni àwa dàbò wọn birikiti wọn ò rí àmà bẹ́ẹ̀ lànàbì tún jáde láàrin wọn wọn ò mọ̀ pé ànàbì ti lọ. gbogbo bàtà àbá tí wọ́n yọjú lára àwọn ẹlẹ́kùn kan ń bẹ́ẹ̀ yọ bá wa yọ mọ̀ pọ́kùnrin làdá lónìí. ó tó dìde kò dìde ó tó dìde kò dìde nígbà wọ́n ti lọ́kùn tí wọ́n tẹnu ló dábẹ́. wọ́n bá rí i pé àlè ìbínú àbí tán lè mú kí ló ṣẹlẹ̀. Ah! nǹkan ṣe. àwọn èèyàn yìí náà ni àwọn ni wọ́n gbé àwọn ọmọ wọn dìde ẹ lọ bá wa pa á. àwọn náà wọ́n lé anabi sallallahu alaihi wasallam kúrò anabi wa dé etí ìlú anabi wọ ìlú ìbànújẹ́ ó dorí rẹ̀ kodò ìwà yìí ìwà nílùú tí gbogbo ayé yìí tí èyí bá se pé wọ́n lé mi kónú rẹ̀ ìbá ti jáde ẹ màdúrà tí anabi tún ṣe ní kòtè Màdínà sí ìdá màdínà yìí sí wa lọ́kàn gẹ́gẹ́ bó ṣe ti fẹ́ mọ́kà sí wa lọ́kàn gẹ́gẹ́ bó ṣe ti fẹ́ mọ́kà sí wa lọ́kàn. so ìbànújẹ́ ńlá ni wọ́n kó bá nàbì pẹ̀lú pé wọ́n lè kó mọ́kà. èèyàn mẹ́rin nínú mùsùlùmí ni wọ́n jẹ́ mú rẹ̀ jáde ní mọ́kà. nínú àwọn tó lówó gidi ni musa ibn Umayr ńlọ́wà ó ní owó di ọ̀dọ́ tó lọ́wọ́ ni. ṣùgbọ́n jọ tí bàbá yìí ń jáde kúrò ní mẹ́kà fáwọn ṣe hijira lọ sí Madina wọn ò jẹ́ kí wọ́n mú tẹ̀ǹdọ́ jáde. ìgbà tí wọ́n gba gbogbo dúkìá wọn wọ́n ní à èmi ń lọ Madina ni mò ń gbẹ́sìn mi sá wọn á ní sọ ọ inú kámẹ́jì ọlọ́kọ̀ padà àbí kò sì gbé gbogbo dúkìá yìí lẹ̀ òun gbà kó gbé gbogbo dúkìá lẹ̀ aṣọyọ kan tó mú jáde maka náà lọ́wọ́ alára rẹ̀ títí tó fi kú kò ní mi nígbà tó kú àtàyẹ náà ni wọ́n wé ma lára wọ́n wé ma lára látẹ̀rí dẹ́sẹ̀ ẹ̀sẹ̀ yọ ọlẹ̀ wọ́n ní wọ́n fà ọlẹ̀ wọ́n yọ ọlẹ̀. ẹ wo gbogbo aburú táwọn ará maka ṣe ọjọ́ tí wàá pé báyìí ẹni tí ẹ mú lọ́lẹ̀ ọlọ́run ti sọ̀dà lágbára ẹni tí ẹ lé lù. ọwọ́ rẹ̀ lè kú dá wà sọlọ máa yí nǹkan bẹ́ẹ̀ ìwọ sá ń dún kùkù lájà má ìwọ tó ń sọ pé kubi tó gbé gbà <laughs> ọmọ lè jẹ́ pọ́wọ́ rẹ ni gbogbo ọmọ bọ̀ sí lọ́la torí ẹ̀ ni wọ́n ti sọ pé mú ọ̀tá rẹ kọ́ bá a sọ̀tẹ̀ níwọ̀nba ọ̀ma tí lọ́la ọ̀rẹ́ rẹ fẹ́ràn rẹ níwọ̀nba ọ̀ma lọ́la hadith sallallahu alayhi wa sallam ma. عسى أن يكون بغيضك يوما ما وأبغض بغيضك هونا ما عسى أن يكون حبيبك يوما ما ẹni tó kórìíra kórìíra rẹ wọ́n bá ó lè dọ̀rẹ́ rẹ lọ́la ẹni tó rọ fẹ́ràn ìwọ̀n bá ní tọ́rọ lè dẹni tí ẹ máa kórìíra ara yín tó bá di lọ́la. akramakumullah ó kálukú wa retí kí ló lè ṣẹlẹ̀ anabi sallallahu alaihi wasallam dákẹ́ dídìde tá nàbì sallallahu alaihi wasallam ó dìde tí ń bá wọn sọ̀rọ̀ ọkà ọ̀rọ̀ lọ ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم أيها أتارقني كان أتوبني كان láti ṣẹ̀dá yín àwa la ṣe yín lẹ́yà oríṣiríṣi ìran ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí kẹ́ lè bá dára yín mà ẹjẹ onyonyo islam o ìsìláàmù yìí ṣe kan kìí ṣe tẹ̀yà kan kìí ṣe kan kìí ṣe tàwọ̀ kan ẹ̀sìn gbogbo àgbáńlá ẹlẹ́sìn islam ẹni tó lọ́lá jù tó lápọ̀nlé jù nù yín lọ́dọ̀ ọ̀dọ́ ọ̀lẹ́ni tí máa ń bẹ̀rù ọlọ́run jù. lárúbáwá kò sọ ipò ń lárúbáwá lọ gẹ́gẹ́ bí ẹni tí lárúbáwá lè sọ kó lọ kápẹ́ lárúbáwá ń bẹ́ ńlẹ̀ yìí àwọn náà wá wá sínú mọ́à wọn á ní à ah, nígbà tó sẹ́pẹ́ ṣé olágbẹ́dá ni lárúbáwá ni kọ́ bọ́ wájú kọ́ gbọ́dọ̀ bọ́ wájú bí tí sáfù náà ní kí wọn náà dúró sí pàtó ọmọ kọfẹ́ bọ́ wájú kí ló dé tó tètè dé ìsìláàmù yẹn ìsìláàmù yẹn ṣe kó òyìnbó wá ẹ máa gbága wájú fún wa òyìnbó kọ òyìnbó ni kí ló fi dá péyàn dúdú níta àfi dájú ara lọ ọlọ́run lọ́ọ̀mà ìbẹ̀rù rẹ̀ àbẹ́yìn ní fọ́tò tẹ́ ti fẹ́ ya bíbẹ̀rù ọlọ́run sí pọ̀ tó

fọdún mẹ́wàá ìgbà tí wọ́n ń kọ̀wé o ẹni tí wọ́n ń kọ̀wé Ali ibn Abi Talib ní radiyallahu anhu wọ́n wá ń pàpè kọ rẹ̀ pé eléyìí ni àsọyépọ̀ eléyìí tó wáyé láàrin Muhammad Rasulullah àti àwọn èèyàn sọ pé o kẹ́ ẹ máa wo àpọ́nlé pé àtàwọn èèyàn Muhammad kílẹ̀ pé wọ́n ní Rasulullah wọ́n ní ẹ pàbẹ̀rẹ̀ tá a bá mọ̀ Rasulullah àbá subhanallah. àlejò lẹ́yìnlá rọ̀súlù náà ni bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mú mi rẹ̀ A bá rọ̀súlù náà ni. àwọn bá tẹ̀ bá parẹ́ a lásọ kọkọ mawe ka mbụ bọ rọ̀súlù náà ni muhammadu nga bi níbi hàn yín torí àmùsùlùmí sọ̀rọ̀ ọ̀gbà tó rọ̀sùn láì lànà ni ìwọ yẹn lọ́wọ́ á fi hàn pé ibi tọ́wọ́ ni àlẹ́ tó tún á parẹ́ ah! ànábì ẹ̀fà kínní ilẹ̀ jàre àlẹ́ tó kọ́ fún mi wọ́n bá fi hàn ànábì ànábì bá parẹ́ ìránṣẹ́ ọlọ́run ni mí bá àkọ́ bá àkọ́ tá a parẹ́ bá àkọ́ tá a parẹ́ ìránṣẹ́ ọlọ́run ni mí so anabi sallallahu alaihi wasallam àwọn èèyàn náà ń wá ní lónìí àwọn ti dọ̀lẹ́ bàtà ni kí lóun kàn fojú yín rí wọn ni ah, khair oore ló ṣe fún wa o akhun karim ibò mọ ìyá wa alápọ̀nlé yan ibnu akhun karim àwọn bàbá rẹ náà àwọn ọmọ ìyá wa alápọ̀nlé ni ah, ìyá wa ló jẹ́ wọ́n bí yóò bá lọ. afa anábìbá mi ní nǹkan tó ti sọ fún yín ju pé gẹ́gẹ́ bá nàbì yusuf aleyhi salam bó ti fi sọ fún àwọn ọmọ ìyá rẹ̀ sẹ́yìn mọ̀ pé àwọn ọmọ ìyá yusuf náà wọ́n lọ sọ ọ́ kankan. wọn ò fẹ́ kọjá èèyàn àwọn lérò pé àwọn ti pa àwọn náà ló tún padà lọ gbé ta àwọn náà gbé kónú tó tún gbé ta tọ àwọn rò títí ẹ ti tán ọba di Yusuf Yusuf ti di ọlọ́lá ńlá ní Egypt nígbà tí gbogbo wa rí pé Yusuf náà ni a ń sọ̀rọ̀ sí àti ń pè lólè tẹ́lẹ̀ wọn mọ̀ pé wípé bóun bá jalè ọmọ ìyá rẹ̀ kan ti jalè rí ìyẹn ni pé ẹ̀gbọ́n rẹ̀ ti jalè rí táwọn wá lọ́dọ̀ ìyá kan náà olè náà làwọn ẹ̀gbọ́n rẹ̀ kan ti jalè rí òun náà tún jalè nígbà tí Yusuf sọgbà wọn kà tó sọ sínú báàgì ọmọ ìyá rẹ̀ àwọn wá ní ẹ̀kọ́ tí ọjọ́ tuntun ẹ̀gbọ́n rẹ̀ kan náà ti jalè rí so ìgbà tí wọ́n fura mọ̀ pé Yusuf lélẹ́yìí ee àti tọ́gù sẹ́yìn Yusuf ọlẹ́mi ni Yusuf ọmọ ìyá mi sì ni ọlọ́run ọba ti gbé wa ga ha ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀fọ́rí wá ẹ̀dàkùn ọ̀ni àlá tẹ̀sírí ibà alẹ́ kùmùlíọ̀ ìbáwí ò sí lórí yín má lónìí ẹ̀dàkùn ọlọ́run ti gbèjà wa kí la fẹ́ máa jà sí kí la fẹ́ máa jà sí so anabi ni runta tí yusuf sọ fáwọn ẹ̀yà rẹ̀ lèmi náà sọ fún pé la tasriba alaykum al-yawm kò sí báwí kan fún wa lónìí idhabu fa antum at-tulaqa ẹ máa lọ òmìnira jẹ́ bí gbogbo mẹ́kà ṣe di mùsùlùmí nù ẹ̀dàkùn tánàbì bá jẹ́ pé máa rán ró wọ́n sì yàn pamọ́ kàjọ wọ́n ti tirẹ̀ nìkan gbà wọ́n lẹ̀ ọyọ máa bẹ wọn lórí ọmọ bẹ wọn lórí ọmọ bẹ wọn máa bẹ wọn látàárọ̀ dalẹ́ títí dídọ́ kejì torí ẹ ẹ ibo la wá fi sí ẹ jáwọn kẹ́kọ̀ọ́ wa anabi muhammed alayhi wa sallam jùlọ gbèjà ọlọ́run ti gbèjà rẹ kí ló fẹ́ máa lérí sí ọlọ́run ti gbèjà rẹ kí ló fẹ́ máa tàkàtẹ́ nìkan sí. so eléyìí túmọ̀ sí pé tá a bá jẹ́ pà ń tẹ̀lé nàbì Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ àwa tá à ń pèpè sẹ́sìn ọlọ́run kò ní rọrùn kò ní rọgbọ ẹ̀sìn máa ń tọ́fà torí àwọn èèyàn fẹ́ fi ń tán bá ti gbà lọ́dọ̀ bàbá wọn lẹ̀ ń tán bá táwọn èèyàn ń ṣe láwùjọ òun yìí fẹ́ sọ ọ́ lẹ̀ wọn wá tún ní pé àgbọ́ lásán wọn tún máa lo gbogbo oríṣiríṣi ọ̀nà láti takò yín oríṣiríṣi ọ̀nà láti ta yín láyà ìgbà táyì ti máa ti ń sọ wọn lárúbáwá sọ pé ìzà òrìfẹ sábàbù bákọlẹ làájẹ tá a bá ti máa ti aláǹgànà fi sàǹgànà tá a máa tọ́lọ́dẹ orí fi sọdórí kí la fẹ́ máa ṣèyàlẹ́nu sí. so eléyìí ó túmọ̀ sí pé ẹ jẹ́ ká lọ kọ́ sùúrù kọ́ má jẹ́ pé bínú láàmà kọ́ ká kọ́ ìfọwọ́wọ́nú káti tó máa rántí gbogbo gbà pé kí ni mò ń pèpè lọ sídìí rẹ kìí ṣe nǹkan bàbá mi ẹ̀sìn ọlọ́ọ̀ni so yóò dùn mi káwọn èèyàn gbọ́ yìí kí wọ́n tí wọ́n sì láwọn àwọn òní tẹ̀lé torí pọ́lọ̀ ni ó ṣe ìdájọ́ ò tara rẹ̀ jẹ́ pé mo pàdánù kankan so ṣùgbọ́n ẹni ń ìdùnnú rẹ̀ ni káwọn ẹni tí kó sì ṣe rọrùn fún wa láti mọ òdodo lódodo kó tún wá ṣe rọrùn fún wa láti lè máa tẹ̀lé ọlọ́run kó tan ìmọ́lẹ̀ islam káàkiri gbogbo lẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kó tan ìmọ́lẹ̀ sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam yípo gbogbo omi kíbi ọlọ́run àwọn ọ̀tá islam àwọn ọ̀tá sunna sọ wọ́n di alárànṣe rẹ̀ káwọn náà jẹ́ kó wọ́n ọkọ̀ wà níwájúwájú bí ó ti ṣe lọ síwájú wọ́n wà níwájúwájú bí ó ti ṣe ga ọlọ́run ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa à ń bẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa

ibi tí kálukú ti ń rí ṣe ọlọ́run má dín ma ọlọ́run ẹlẹ́dàá tá a fojú oore sí ọlọ́run ọba kó ṣoore fún wa ń bẹ̀ ibi tá a tún fojú oore sí ọba kó fún wa ń bẹ̀ nígbà tá a ń sọ̀rọ̀ nípa mara kálá farada ká máa bínú lójú ọ̀nà páńpé yẹn lọ́sídìí ẹ̀sìn ọlọ́run káràtì ọ̀gá wa tó fi àwọn dáadáa yẹn mà wá tó sì jẹ́ pọ́dọ̀ rẹ̀ náà láti rí àwọn àpèjúwe yìí ẹ̀tọ́ rẹ̀ kan lórí wa nínú àwọn ẹ̀tọ́ rẹ̀ òun náà ní ká máa ṣe àsọ̀láàtù fún lọ́pọ̀lọpọ̀ nítorí pé Ọlọ́run ẹlẹ́dàá gan àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù yìí fún kọ́nà wọn tó wá pa wá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí ká máa ṣe àsọ̀láàtù fún ká sì máa ké ní kíkí ọ̀la fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ali muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين عنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا واستر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله